قد قوم قال رجلني أدي قطري هي الثالث والأربعين إنه ترى مئات عزيز من لا تتعب من يوجد عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يشير أهلكم على عقيدة السلاح فإن أولى يدري لعل الشيطان ينزع في يده فيقع في حفرة من نار من النار متفق عليه حديث يا بابا أقول أنا نبقى وأقول لكم على مسلم wọ́n sọ fún wa wọ́n ní òjijì ọlọ́run tí ọlọ́run lọ́n kò mọ̀ bá wọ́n sọ fún wa yìí pé láì ṣe àdókùn alẹ́ àfi ìdìsílà kò lẹ́tọ̀ọ́ fún ẹnìkọ̀ọ̀kan nínú mùsùlùmí fífi òkè ó jẹ́ kó mọ wá tọ́ka ọmọ sí ọmọ ya rẹ̀ kejì pẹ̀lú dídá ojú nǹkan ìjà kọ́ ẹ̀rí gbogbo nǹkan tó lè jẹ́ nǹkan ìjà burú kó mọ wá tọ́ka sí ọmọlàkejì rẹ̀ pẹ̀lú àwọn nǹkan yálà ẹnìkan lọ́fẹ́ fa burú sí ni wọ́n wá dé òun lọ jẹ́ atọ́kùn aburú náà sọ́dọ̀ rẹ̀ àbóhùn náà lọ sí ẹ̀fẹ́ fa burú yẹn sí fún ara rẹ̀ ni ànábì ni láàyò ṣe rò àdùkù ara àfẹ́jì bìsìlá ìwọ ni o lẹ́tọ̀ọ́ fún ẹnìkan kó mọ̀ tọ́ka sí ọmọ ìyá rẹ̀ pẹ̀lú nǹkan ìjà fàyínà ò torí pé tó já sọ bẹ́ẹ̀ ni pé làyẹ́dìrì làálà ṣèitán ó ṣeé ṣe fẹ́ pé èsì kárí yẹn yánsá òbí yẹ́dì yìí ó fẹ́ jáde láti fi ọwọ́ ẹ̀ fàyàkọ̀ òfin mọ́fúrasì mìíràn náà lẹ́yìn tí ó sì jẹ́ sábàbí tó tọ̀ ń padà wá kó sí inú ọ̀gùn kan nínú ọ̀gùn inú ná abẹ́rẹ́ sọ tí ó fa sábàbí tó tọ̀ wá kó sínú ọ̀gùn kan nínú ọ̀gùn inú náà abẹ́rẹ́ta eléyìí bá jẹ́ ká mọ̀ yìí pé táàrí mu nínú àdìsí yìí ó jẹ́ ká mọ̀ yìí pé ìyí máa dájú ìjàgbọ́rẹ́ ní pàpà jùlọ pẹ̀lú àwọn wẹ́pọ̀n kéèyàn kan wò sùn kó sì mú ìbọn kọ́lọ̀ fi ká ọmọ ìyá rẹ̀ kan mọ́lé kó mú àdá kó lò fi ká ọmọ ìyá rẹ̀ kan mọ́lé kó mọ nǹkan tó lè ṣe ní léṣe ẹlòmí àmú àké ẹlòmí àmú ọbẹ ẹlòmí sì lè mú gínà ẹlòmí lè mú ní pẹ̀lú sọmọ wa lé ọmọ ìyá rẹ káàkiri wọn àgbẹ̀kẹ́ ló di ọjọ́ kó wọ́n kọ́kọ́ fọ orí ẹ̀ náà káàtó padà wọn aṣọ tó bá tẹ̀lé wọn ní kí ló di oní ẹ̀yọ́ wọn kọ́kọ́ orí ẹ̀ náà ẹlòmí àmú gold ẹjẹ kọ́kọ́ gun ugbó bí ọ̀nà mẹ́ta ní tàbá wá gun káńká wọn yẹn dúẹ̀ anábì ní àrà mi lórí igbó lẹ́kùn. abẹ́nìkan tilẹ̀ nìkan bẹ́ẹ̀ gun ugbó lọ́bẹ̀ ń sálàdá ni yálà bá yàtọ̀ wá tó tọ̀ wọn mọ̀ wọn náà ti di pé nǹkan ìjà bẹ lọ́wọ́ ẹ̀ ń wá ń béèrè lọ́wọ́ ti kú wọ́n ta tọ́kùn kú wọ́n ta bó wọ́n ti rí gungo bó wọ́n ti rí sálàdá bóun rẹ rí yín ba àbí gbogbo àwọn oríṣiríṣi nǹkan tó yẹ lè fi da dúkìá kọ́lé arábìnrin kò lẹ́tọ̀ọ́ fún yàn kó tọ́ka yàn síbi tí wọ́n ti fẹ́ ṣe fún yàn ní ṣùgbọ́n bẹ́ẹ̀ àbí kó ọ̀nà kẹsì ni eléyìí mi hàn pé Islam rè ẹ̀sìnká ni tó wá bẹ̀rẹ̀ kóró eléyìí lé èèwọ̀ yóò fi hàn yín pé gbogbo àwọn tí wọ́n ń bá wọn jà lórí pé táwọn arí wọn fẹ́ wáyà ní mùsùlùmí nínú wọn tí wọ́n sọ pé lóko ẹ̀sìn ní lára ìsìláàmù kò gba ara ràdà láàyè ìsìláàmù kò pèsè ìjà gídíjà ní o ìsìláàmù kò pèsè ti kéèyàn ọmọ fìtínà rẹ ní o ìsìláàmù kò pèsè ti kéèyàn ọmọ dàdúrú ìsìláàmù ló pè pèsè ti kéèyàn ọmọ tó gbé àlàáfíà ìsìláàmù ni òfẹ́ kéjì ọ̀tá alẹ̀ ìsìláàmù ni òfẹ́ ká pànìyàn lọ́nà ìtọ́ lórí di eléyìí gbogbo àwọn àdéhùn wọ̀nyí kó a bá ń kà á táwọn kálukú náà ń bọ̀ wọ́n mọ̀ mọ̀ yìí kó gbogbo àwọn ẹni bí tó ẹ pé ẹ̀mí wọn lé síbi kọ́ ẹ pé bá wọn kárí ẹ̀jẹ̀ ènìyàn ibẹ̀ làwọn wà wọ́n lè mọ̀ pé gbogbo eléyìí ìsìlámù gbá láyò àwọn ìlú gbogbo ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ó ṣe é tó ẹ pé ṣètọ́ni bẹ́ẹ̀ ló mọ́tọ́ òun ni o fàyà pa ẹrú fi hɔfɔrɔti nínú nà tó tó ń fara wá kó nínú ọ̀gbun ọ̀gbun ọ̀gbun kàlẹ̀kàlẹ̀ nínú nà eléyìí ẹ̀yẹ pé kéèyàn pààyàn kéèyàn máa ma bójúlẹ̀ pààyàn àbí kéèyàn sènìyàn léṣe kó máa ma bójúlẹ̀ dé àbí kéèyàn náà kó pa akásíkejì ń bẹ̀ ó lè jẹ́ okùnfà téèyàn lè fi dèrò náà abẹ́rẹ́ bẹ́ẹ̀ àdìsí yìí kánú bẹ́ẹ̀ pé okùnfà téèyàn lè dèrò náà ọlọ́run ti kánú yìí pé gbogbo ẹni tó bá yẹ pé iná ló parí ìgbẹ̀mí ayé rẹ̀ fàbí ìsàlẹ̀ mọ̀ sí i ó tọ̀ wọn ọ̀rá yé wa ó tọ̀ wọn ká ṣe sí ọ̀rẹ́ bí ẹ̀ tẹ̀ tó wá ń lo ìyẹn gbọ́dọ̀ ronú níbo òun ló ti dá wàhálà ti bẹ̀rẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ yìí sí kò sí orílẹ̀-èdè tí ò ní kàn eléyìí tó ṣẹlẹ̀ yìí àti fúnkàlùkù akáyàmọ̀ bẹ̀rẹ̀ wọn káwọn ẹ̀ sáyẹ́nì ẹ ẹtì ni ẹtì lọ́tẹ̀lé àbí ìran àbí usa nìkan ni wọn kájú kó anáwọn ni o àwọn àdúrà táwọn ẹbí kọ wa káwọn o kọ́lọ́ nǹkan wa tẹ ẹ mọ bẹ́ẹ̀ o torí pé tó wá láwọn gbogbo mi náà ni ọ̀nà o àfikọ́lọ́ nǹkan wa ni ní kàn a gbàdérò gbogbo náà àmọ́ ọ̀nà tí mo ń gbà ó lè kan ó lè kan gbogbo ayé lápapọ̀ nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ nípa ojúmọ́ ti lẹ́yìn ìgbà tí wọ́n fa kéèkì ní aron tí o sẹ́ni ẹ̀ka títà wà lọ́wọ́ ẹ̀ wọ́n ti di àwọn sùn kéèkì rẹ̀ nìkan àwọn sábà akọ́tẹ́lẹ̀ láti dùn ẹ̀ẹ́. Sweden láìpẹ́ yìí náà bàbá sọ̀rọ̀ yẹn lánàá àwọn náà sọ pé wọ́n ná wọ́n ti bẹ́ẹ̀ ní Sweden náà wọ́n bẹ́ẹ̀ ti gbogbo àwọn ní Sweden tẹ́gbẹ́ torí ìdẹ́ka torí pé wọ́n ti tó bẹ́ẹ̀ ní ó yẹn náà lọ́pọ̀lọpọ̀ communication ti máa wáyé láti máa communicate pẹ̀lú ara wọn ọmọ lè gbé lọlé ọmọ mi lè gbé ọ láti lé tó ti àwọn ẹgbẹ́ rẹ̀ ní òkun káàkiri ìyẹn àrùn ọ̀jàkálẹ̀ àrùn tó bẹ́ẹ̀ fà. àbá àtúntò náà ti ẹnu bodè mú òun kọ̀ ọ̀rọ̀ àbíkọ́lọ̀ bá a fún ilé-èdè wa dé. pẹ̀lú kómi ọ̀jẹ̀ òun tó kómi ọ̀gbọ́n kò tó kómi ọ̀ma aburú tó ń bẹ́ẹ̀ ń bí wípé bí nǹkan bá lé tó báyìí ìyẹn máa di ẹnu bodè mú dára bẹ́ẹ̀ ní nǹkan kọ́ wọlé torí ẹni torí pé tẹ́sí sọ náà nìyẹn bàjàkà láwọn bá ń jà ń bìtì ẹ̀mí jáwọn èèyàn ń bọ̀ bẹ̀ ẹ̀mí wọ́n jáwọn èèyàn wá láti lòdì lọ́wọ́ níta ní sẹ́sìn sọ nìyẹn ní sẹ́sìn sọ òun nìyẹn àbí tó bá pẹ́ ẹ ẹ wá ní wọn á ti sẹ́sìn sẹ́sìn tó tọ̀ wọ́n bẹ́ẹ̀ lẹ́sẹ̀ sẹ́sìn náà àti sẹ́sìn náà kọ́ àti kọ́ lọ́nkọ́ ká máa dáàbò lè wù wá bàmí ìjà sọ ká máa bẹ̀ lọ́wọ́ ká máa bẹ̀ lọ́wọ́ ẹ̀yin náà wò àìmẹ́yà àwọn kàtà ẹ̀yin pọ̀ wọn àti wájú pé wọn fẹ́ bọ́kàn àwọn wọlé àwọn èlò lọ́bẹ̀ fẹ́ pé ẹni tí wọ́n fẹ́ bọ́kàn àwọn fẹ́ bọ́kàn náà nù àwọn àgbàdo kó wọlé àmọ́ ẹgbẹ́ tó kó nígbàdàn bá sọ̀rọ̀ nípa bíi ìjẹta àbíjọ ẹ̀bọ ó ní ibi tí wọ́n ti sábà kó àwọn oògùn oògùn oògùn òyìnbó tá à ń lò wọ̀nyẹn ó níbi tí wọ́n ti kó wájú wọn àyè sàn kó wọlé sí nàìjíríà jù ilẹ̀ india ni. tọ náà wọn kọ́ mi nígbà tí wọn wá ní kẹ̀kẹ́ kó wọlé sẹ́yìn gbogbo ìtọ́wà ń lẹ́nu ọ̀hún ìtẹ́ iná àlùwò kọ́ tẹ́lẹ̀ àdúgbò yóò dùgbò lókè ntáwọn ntáwọn ẹni bí bí wọn wá sí náà ẹni bí abẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ àgbáyé lápapọ̀ sí wọn èyí tí ń bá wa náà bẹ̀rẹ̀ ní nàìjíríà wa náà ọlọ́kùnrin wa sànù wa bẹ́ẹ̀ kọ́lá wa bẹ́ẹ̀ o torí látàrí ìpàdé òtí kú lẹ́nu ẹ̀tẹ̀lẹ́ o wọ́n kàjẹ́ pé nǹkan ju nǹkan lọ lójú amẹ́ta ìgbé látàrí nǹkan ju nǹkan lọ abẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ sàmù tó là wà wọ́n àdúrà tá nàbí ní ká máa ń ṣe allahumma ìjáwé allahumma inni a'udhu bika min al-baras wal-inzal. والجنون ومن سيء الأسقام اللهم إني أعوذ بك من البرص والجزال والجنون ومن سيء الأسقام ìtumọ̀ àdúrà yìí náà ni pé gbogbo ń dín jẹ́ àjàkálẹ̀ àrùn ọlọ́run bá làwọn lé sọ́ńdí àdáhùn náà abẹ́rẹ́ mo ti ń jẹ́ àjàkálẹ̀ àrùn ọlọ́mọba làwọn bẹ̀rẹ̀ wa àtàwọn ẹbí wa bẹ̀rẹ̀ àmọ́ ti yá àwọn ọ̀rọ̀ mi وصلى wa على سيدنا محمد وعلى wa وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته